ليظهره على الدين كله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إكرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد أيها الناس اتقوا الله وآمنوا برسوله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله عباد الله من الظواهر الاجتماعية في الحياة من الظواهر الاجتماعية في حياة البشر أن الإنسان بطبعه يميل إلى التقليد والمحاكاة خصوصا لمن يرى فيه أنه أفضل منه فالصغير يقلد الكبير والضعيف يقلد القوي والمتعلم يقلد المعلم وهذه الظاهرة لها خطورتها خصوصا إذا كان المقلد منحرفا منحرفا عن جادة الصواب فإن المقلد فإن المقلد ينحرف معه بقدر تقليده له ويتأثر بأخلاقه بقدر ميوله إليه قال شيخ الإسلام ابن تيمية رحمه الله إن المشاركة إن المشاركة في الهدي الظاهر تورث تناسبا وتشاقلا بين المتشابهين يقول إلى موافقة ما في الأخلاق والأعمال وهذا أمر محسوس فإن اللابس ثياب أهل العلم يجد في نفسه نوعا دمام إليه نوعا دمام إليهم واللابس لثياب الجند المقاتلة مثلا يجد في نفسه نوع تخلق بأخلاقهم ويصير طبعه متقاضيا لذلك إلا أن يمنع مانع انتهى كلامه رحمه الله ولذلك شاء الله لنا الابتداء بالأخيار ونهانا عن الاقتداء بالأشرار وراس الأخيار عباد الله هو رسول الله صلى الله عليه وسلم وقد أمرنا الله تعالى بالاقتداء به خاصة قال جل وعلا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فكر الله للمسلمين الابتلاء برسوله في جميع أعمالهم وأحوالهم وهذه الآية وإن كان سببها خاصا سببها خاصا بغزوة الأحزاب فهي عامة في كل شيء ومثل قوله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الإمام ابن كثير رحمه الله تعالى هذه الآية أصل كبير في التأسي برسول الله صلى الله عليه وسلم في أقواله وأفعاله وأحواله وكما شرع الله الاقتداء برسوله صلى الله عليه وسلم شرع الاقتداء بأصحابه بأصحاب رسوله الكريم بأصحاب رسوله الكرام قال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم فأخبر سبحانه وأنه رضي عن السابقين رضي عن السابقين الأولين من المهاجرين والأنصار وأعد لهم الجنات من غير تقييد وقيد رضاه عن غيرهم ممن جاء بعدهم إلى يوم القيامة بشرط اتباعه للمهاجرين والأنصار بإحسان أي حالة قوله محسنا باتباعه لهم في الأقوال والأعمال وهذا يدل على مشروعية الابتداء بهؤلاء الصحابة الكرام قال الإمام ابن كثير رحمه الله تعالى أيضا فيا ويل من أبغضهم فيا ويل من أبغضهم أو سبهم أو أبغض أو أبغض أو سب بعضهم ولا سيما سيد الصحابة بعد الرسول وخيرهم وأفضلهم عن الصديق الأكبر والخليفة الأعظم أبا بكر رضي الله تعالى عنه فإن الطائفة المخذولة من الرافضة يعادون أفضل الصحابة ويبغضونهم ويتركونهم عياذا بالله تعالى لذلك وهذا يدل على أن عقولهم معقوسة وقلوبهم منقوصة فأين هؤلاء من الإيمان؟ أين هم من الإيمان بالقرآن العظيم إذ يصفون من منعهم الله يقطون من مدعهم الله ويبغضون من أحبهم الله ويسقطون على من رضي الله تعالى عنهم عباد الله وكما شرع الله لاقتداء رسوله صلى الله عليه وسلم محمد بن عبد الله واتباعه في جميع الأعمال فقد شرع الله الاقتداء بهم بالبراءة من المشركين وبمخالفتهم لهم قال تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير إلى أن قال تعالى لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد فقد شرع الله الابتلاء بالقليلين وأتباعهما في عبادة الله وترك عبادة ما سواه وفي البراءة من المشركين ومعاداتهم في الله والبراءة من دينهم وأخلاقهم وعاداتهم الخاصة بهم وهذه هي هي الحنفية ملة إبراهيم التي أمر الله تعالى عبده محمدا صلى الله تعالى عليه وسلم باتباعها في قوله تعالى ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين فهذا أصل القدوة فهذا أصل القدوة ومن القدوة الحسنة والتقليد المحمود اقتداء الذرية بالآباء الصالحين قال تعالى والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء قال الإمام العلامة ابن كثير رحمه الله تعالى على هذه الآية يقبل الله تعالى عن فضله وكرمه ولطفه بخلقه وإنفاعه إن المؤمنين إذا اتبعهم ذرياتهم في الإيمان يلحقهم بآبائهم في المنزلة وإن لم يبلغهم وإن لم يبلغوا عملهم لتقر أعين الآباء بالأبناء عندهم في منازلهم فيجمع بينهم على أحسن الوجوه بأن يرفع ناقص العمل بكامل العمل ولا ينقص ذلك لا ينقض ذلك من عمله ومنزلته للتطاوي بينه وبين ذلك ومن الابتداء ابتداء الذرية بالآباء في اتباع الحق ابتداء نبي الله يوسف عليه السلام حين قال إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يقول عليه السلام أجرت طريق الكفر والشرك الذي عليه الكفرة والمشركون وصلت طريق هؤلاء المرسلين فصار ذلك سببا في هداية الله لي وتعليمه إياي وهكذا يكون حال من سلك طريق الهدى وترك طريق الضلال وهكذا يكون الصالحون خلفا لمن سلف يكون الآباء قدوة لأبنائهم في الخير وتكون ذرية تبعا لهم في ذلك في سلسلة متصلة تصير إلى الجنة على هدى ونور ولكن المصيبة ولكن المصيبة إذا فصل الآباء وكانوا قدوة سيئة لأولادهم في الضلال كما قال تعالى وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما ألقينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ما ظنكم أيها الأحبة الإخوة ما ظنكم إذا كان الأب لا يصلي ولا يعرف المساجد وإذا كان لا كان الأب يتعاطى المسكرات والمخدرات أو يشرب الدخان الخبيث أمام أولاده ما ظنكم أيها المسلمون إذا كان الوالد لا يتورع عن كف المال الحرام من عن طريق ولو عن طريق الربا والكمار والرشوة وبين مواد محرمة كالتصاوير والأفلام القليلة وأدوات اللهو وما أشبه ذلك ما ظنكم أيها المستمعون الكرام إذا كان العدو لا يتورع عن الغش في المعاملة والفجور في الخصومة والتزوير في الشهادة والكذب في اليمين ماذا تظنون في الذرية التي تشاهد هذا كله تشاهد كل هذه الجرائم تفعل أمامها وفي محيطها ويمارسها أبوهم وأقرب الناس إليه إنهم سيقولون كما قال الشاعر إذا كان رب البيت بالدب مولعا إذا كان رب البيت بالدب مولعا فشيمة أهل البيت كلهم الراقب وكما قال آخر وينشأ ناشئ الكتيان منا على ما كان أوله أبوه إنهم في الغالب فيقولون كما قال أسلافهم إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون لقد حرم الله على الأولاد الاقتداء بهؤلاء الآباء المحاربين قال تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا ولو كانوا آباءهم وقال تعالى في النهي أن طاعة الوالدين المنحرفين وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليه فاتقوا الله أيها الآباء وكونوا قدوة صالحة لأولادكم كما أمركم الله بذلك في قوله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا نارا وقودها الناس والحجارة ولا تكونوا من الذين قال الله فيهم ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يذلونه بغير علم كيف نطلب من الشباب أن أن يبكروا إلى المساجد لانتظار الجمع والجماعات وتلاوة القرآن في بيوت الله وهم يشاهدون آباءهم ممن هم في سن الستين أو السبعين أو أكثر وهم آخر من يأتي إلى المساجد وأول من يخرج منها وأقل الناس رغبة فيها وفي عماراتها لا يأتون الصلاة إلا وهم قتالة متأخرون يبخلون في أوقاتهم أن يصرفوا شيئا منها للمصائب وإذا غلط أحدهم يعني إذا أخطأ بعضهم بعد المرات وجاء مبكرا ندم على ذلك واعتبره وقتا ضائعا حيث لم يشغله بأمور الدنيا وإذا أردتم مصداق ذلك فانظروا فراد المساجد فيما بين الأذان والإقامة في الأوقات الخمسة ومن تفوتهم الصلاة وبعضها بصفة مستمرة وانظروا تأخرهم وانظروا تأخرهم في الحضور لصلاة الجمعة التي يشرع التفكير لها فاتقوا الله أيها الأعداء وحافظوا أنفسكم واعلموا أنكم محل القدوة وأن سوق التجارة الرابعة هو بذكر الله بذكر الله في المساجد والصلوات وصلوات تلاوة الصور والآيات والإنسان والبر والصدقات قال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تضر ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي وذكر الحكيم ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa àbátọ́ ànábì sallallahu alaihi wa sallam pẹ̀lú ìmọ̀nà tí ṣe islam tí ṣe ẹ̀sìn tí ọlọ́wọ́n bá yọ́nú sí torí kó lè bá kéde fún gbogbo ayé pé òun lẹ̀sìn ọlọ́run tí ànábì ti tó sì nà sí òtó dé sallallahu alaihi wa sallam oríṣiríṣi nǹkan tí wọ́n sì tí wọ́n sì mú lọ́nà ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́ fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam ojú ọba ayé náà rí ojú ọba ayé tó lásìkò tí ó sáré nàbí mọ́ yìí sallallahu alaihi wa sallam wípé tọ́lọ́ fẹ́ fi ọ̀sẹ̀ ìyẹn ló tẹ̀ lèyàn lè lérò wọ́n aládìí ní kò yẹ tó yẹ pé ká lè ṣe àfihàn rẹ̀ wípé ó ní ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ kó jẹ́ ọ̀kan nínú ẹ̀sìn ọlọ́run òun gángan ní ẹ̀sìn ọlọ́run ọlọ́run àbá tó jẹ́ ni tí ò lórogún àwọn àtọ̀rọ̀ àlékún gáàkì bá náà ìfọ̀lọ́nà ọ̀tàdà tó ipé ìtójú ànájì bí kì bá ti àánú ọlọ́wọ́ bá ní ìbámúgbéńgbé nígbàtọ́lọ́wọ́ bá ń sọ áyà kalẹ̀ tó jẹ́ ìdẹ́rù bàbá nàbì náà lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti mà kó wọn sùn lọ́wọ́ wọn sì fi lẹ́yìn síbẹ̀síbẹ̀ ọlọ́run tó ń sọ áyà kalẹ̀ tó jẹ́ ìdẹ́rù bàbá náà nínú ẹ̀ nìyá ayọ́ ànàbí bá lé ìmọ̀ òǹtúlà ilé kàmẹ́rọ̀ bí wọ ànàbí jíṣẹ́ láàárọ̀ torí pé láàrin àwọn tó ti jíṣẹ́ àwọn tí agbóró wọn lè ti pé wọn fẹ́ gbúrò ẹ̀ lórí ìgbẹ̀mọ́ ni lánàbí náà ti mà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sápá وبيت الله قال مدينة رسول الله محمد صلى الله عليه وسلم الله لمن يوقع وبيت الله طبعا النبي الله ما موسى عليه السلام هو يدوك بلاه موسى النبي محمد صلى الله عليه وسلم هو الله موسى في عون يمكن محمد رسول الله صلى الله عليه وسلم لقد جاء دليل tó ti jáde lẹ́ẹ̀rí ní nítorá nítorá tó ní iná ni èyí tó nítorá rí ó ti jáde àárí etí ò bá pè ní fún ìtàn náà yẹn ìdí ojú wọn rí ẹni tó bá kà nínú ìtàn kò nífẹ̀ẹ́ lè bìlí kò nífẹ̀ẹ́ lè gbàgbọ́ torí inú fìtínà yẹn náà fìtínà ogójì ọdún ìgbésẹ̀ tó máa gbé dàgbà sínú ẹ̀ lágbàlagbà fayẹ́lẹ̀ nínú ẹ̀ ànábì sallallahu ta'ala alaihi wa sallam irú rẹ̀ náà ló bá jáde kúrò ní Mákà tí ó sì tún nígbà tó dé mọ́tò náà ní tó fàyè lẹ̀ káwọn sọ wà lórí nǹkan ọ̀kan tó lè jẹ́ àpadà sí aburú fún tọ́lọ̀hùn ìdí bẹ́ẹ̀ òní kó máa yùtẹ́ ìsìláàmù jẹ́dí tọ́lọ̀hùn fẹ́kó jẹ́dí kò wá sí ìdẹ̀kan tó bàánú jẹ́ láyé àbí tó bá fẹ́ kọjú kó jẹ́ ọlọ́run ìyẹn ló fà tó ti jẹ́ pé gbogbo ẹni tó bá pọ̀ sí àná lè tọ́lọ́lọ́ ọ̀gá àlẹ́ ọ̀sán dáná yóò wá jẹ́ ànájú náà dáadáa yóò ti bá gbọ́ yẹ àwọn apá kàtíta fẹ́ yà sí lónìí tọ́jọ́ tó lọ ó ní pé gbogbo obi tẹ́nì kọ̀ọ̀kan wá dé tí ó lónìí sáà ń sọ̀rọ̀ yìí nínú ọjọ́ ayé tí ò ní padà wá mọ́ ohun tá ń sọ ohun tá ń ṣe ohun tá ń wọlé wà ó pọ̀ nínú tá a mú lára àwọn èèyàn kan ó pọ̀ olóṣìpọ̀ jù àdámọ́ tí wá wà lára wa gbọ́n tá a mú lára àwọn èèyàn kan ló pọ̀ jù látìgbà tí wọ́n ti gbé wa tí dídò ní tá a wà ní ẹ̀ lórí tó ní padà ètò bá jẹ́ gbé wúrú dáadáa tó fi wá di dára ọlọ́ta ọ̀lá àwọn kan ló tẹ̀lé ẹ̀tọ́ bá jọ́ lọ́tẹ̀ kẹ́ni má ní abáfèèyàn jẹ́ àwọn kan ló tẹ̀lé ó ti ń mú ó ti ń dá àjọ yẹn láti ìgbà tó ti wá tó ti dáyé tó náà tẹ̀sẹ̀ wá kó tó wá tọ́ plọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀ ẹni tó kọ́ ọkọ̀ pàyẹ̀dú mẹ́ta lọ òun ti pa mẹ́ẹ̀ẹ́dógún ẹni tó kọ́ ọkọ̀ pa jìyàn mẹ́wàá lọ òun ti pa ẹgbẹ̀rún èèyàn àdédé wà bá ti wà yìí wọ́n kọ́ wa láwọn ẹ̀kọ́ kan láti gbà tí wọ́n ti fi wà a ti wà lẹ́nu ẹ̀ lónìí àwà bá ti wà yìí nílé ẹ̀kọ́ tá a lọ àwọn kankan wà ń bẹ̀ tá a rí mú ó lè burú ó sì lè dáa lẹ́yìn kó ti lé òbí wa jáde tán níbi a fi ń ṣiṣẹ́ nígbàtà àgbàwé ẹ̀rí tán àtúnjàn tibẹ̀ náà pọ̀ mọ́rin ìtàǹbábọ̀ látẹ̀yìn ló fà tẹ́jù máa ń sọ pé kìí sí o máa tó fà àbílágbájá kọ́lẹ̀ wí ni bí yóò ti máa mú fi a ń kọ́ sí ìbéèrè wa ni pé tí kò sẹ́ni rẹ mọ́ lórí ilẹ̀ ayé ni tó fi ṣe pé ayé ti ń burú sí tí kò sẹ́ni rẹ mọ́ láti kọ́ sí ni táwùjọ wa fi dípò ohun tòrò tó fi burú sí ọkàn gbogbo alágbára ò ọkàn balógun kò balẹ̀ wàláhì láwùjọ táwà ọkàn balógun kò balẹ̀ káwà tó sọ tí ò ní ọ̀bẹ ẹni tó mọ ẹni tí ò mọ ọlọ́run ti sọ pé àdámà wà nìyẹn títí tí wà nìyẹn tí tí náà bá dé tí ń bá jẹ àdéhùn sí wa bá a ti máa rántí òun náà nìyẹn tára bá tù wá sáńtà ní mọ̀ ọlọ́run bá sọ yẹn fún wa. a sì ń náà ni ọlọ́run náà sí wa ọlọ́run má jà náà. wàlẹ́bìtínà tó àdáko nínú ọ̀pọ̀tù ìdínà tí ó mú ẹlẹ́mìí gbẹ̀mí ààrẹ kẹ́nìkan tó gbẹ̀mí ẹ̀ àyẹ́ tó wọ́n bá gbẹ̀mí ara kí ló tó kù sílẹ̀ oúnjẹ lọ́nà sọ pé wàlẹ́bìtínà tó àdáko nínú ọ̀pọ̀tù ìdínà gan ìdínà gan ó sàn jù kí ìdààmú rẹ̀ ó pọ̀ ju kíkó pani lọ ṣùgbọ́n ló bí àwòkọ́ṣe ló bi ibẹ̀ gan ni kò mú nǹkan ọ̀rọ̀ àwòkọ́ṣe ló bi bóyá nìkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọtí lọ́sẹ̀ tó lọ ni bóyá kì í mu ọtí tẹ́lẹ̀ àwòkọ́ṣe ló bi bóyá nìkan ṣẹ̀ṣẹ̀ jọyìn àwọn kan lọ́sẹ̀ tó lọ ni ló bi àwùjọ ibìkan tó bára rẹ̀ ló bi ga ọwá ń peléke sí débi wípé gbogbo àwọn kẹta pẹ̀lú àwòkọ́fẹ̀ pátápátá tó bá jẹ́ pé ẹni eré ló pọ̀ lórí ilẹ̀ àbí ìwà rẹ̀ ló pọ̀ nínú sáàrù lórí ilẹ̀ àwùjọ bá lálàáfẹ́ àpọ̀bá sì tòrò gan bọ̀tọ́ wá jẹ́ kọ́wọ́kọ́wọ́ lọ́mọ èèyàn yọ ìlú ọ̀pàá lórí jẹ́ pé àpẹẹrẹ aburú olórinlẹ̀ lórílẹ̀. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní kí ó darapọ̀ máwọn èèyàn kan láti jogún kankan àbí kí ó darapọ̀ máwọn èèyàn kan nínú ṣokùnfà kí ó jogún kankan lára wọn àwùjọ bí sábábára wa. tẹ̀mọ́ pé ara ẹ̀ náà ló fà á tí Yorùbá fi gbá ara ẹ̀ ló fà á tí fi gbọ́ Yorùbá torí pọ́ ti pẹ́ lọ́gbọ́mọ̀ iná ló fà tí náà gbọ́ Yorùbá dáadáa tó ní ìtumọ̀ àtọ́jọ́ lọ. darapọ̀ máwọn èèyàn kan a máa tókùn bá kéèyàn ó lára wọn nínú nǹkan tí ń bẹ lára wọn tí ìsìn nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara wa la tí kò sí dáadáa kẹta tọ́nà dámà wà ní tó báwọn ẹni tó yẹ káwò ni wọ́n sọ̀rọ̀ yẹn débi wípé ẹni tó bá wọ sọ bí àfà ọ̀nà máa ṣe bí olùmọ̀ yóò ma ṣe bí wọ sọ láwà ní jàràmíà pé ọ̀yọ̀ fẹ́ kó náà wá kúnlẹ̀ eré ilé ìkọ́lé onígbà tó bá wọ́n fẹ́ kódà yẹn bá wọ́n fẹ́ eré títà tí ò bá sí lórí támákì tó bá ti gbọ́ yọ̀ sá ẹgbẹ́ náà sì fẹ́ máa ti lé ń sáré níbi tó bá ti gbọ́. bẹ́ẹ̀ náà lẹ́tọ́ wá wọ́n sọ bí ọmọ ológun ìlọ́pàá tó ti dá sọ fáwọn ológun kò ságbára kankan fún wọn gẹ́gẹ́ iná ti máa ń wúkẹ́ nìkan kó kàn rí mápá wọn lágbára ẹlòmíì yóò lù tó gàdàdà yóò lù tó lálùdànù lókè dúró ẹ̀rí nígbà tó òfin kankan bí ìmọ̀ àbí kankan ìjà kan lọ́wọ́ ẹ̀ wàlá obìnrin kìíní ní kò jà ẹ̀ẹ́tọ́ ń tàbí dátọ̀ fún wọn ní pẹ́tẹ́ bá ti ríra yínú aṣọ ọkàn yóò tún lè sí yóò tún ọkùnrin lágbára bẹ́ẹ̀ bábá awátá wà ń bí ọlọ́gójì ọdún aládọ́tọ̀ ọdún ọlọ́gọ́tọ̀ ọdún tó bá jẹ́ fọ́mọ akẹ́kọ̀ọ́ ni wá tán bá sọ pé gbogbo inú classroom la wà báyìí ẹ̀rí fásitì padà sílé ọmọ akẹ́kọ̀ọ́ àwọn táwọn bá ọmọ wípé ariwo yìí ti pọ̀ jù ẹni pariwo ju agbóhùn tuntun wọn lọ tó bá ti jẹ́ kọ́ máa kẹ́kọ̀ọ́ ni wọ́n wá ṣe wà ní kéde nínú kíláàsì ẹ̀rù ó ti di wà sáà nínú ìwé mi torí pa àti da àgbọ̀ mọ́ inú ìwé mi tí a kò ti ta wà tẹ́lẹ̀ bóyá tó dàgbà lọ́jọ́ orí inú wa bóyá òní ó máa ti ní ìlè tó tó fàyàn lẹ́rìn jù ìyẹn ni fẹ́kùlù Islam sọ rẹ́yìn ọ̀gbìn lọ́wọ́ wọ́n wá sọ débi wípé ìdí nìyẹn tọ́nà fi ní ẹ̀kọ́ ṣe ẹni tó dáa jù láwùjọ láyé tààrán sí yí wà wọ́rọ̀ tó wa tọ́lọ́ sí lórí ẹ̀ ní ọlọ́run fẹ́ ká kọ́sí ànábì sallallahu níbi iṣẹ́ níbi ìwà rẹ̀ níbi ìsọ̀rọ̀ rẹ̀ níbi ìdísí rẹ̀ bákan naanị ni olùmọ̀ ńlá ni Ibn Kathir ọ̀pọ̀lọpọ̀ ẹni tó pẹ́ ẹlòkùn inú mi inú mi lára láti kọ́ ti ànábì tàbí kí wọ́n kọ́ ti ẹ̀ lábala kí wọ́n ti pa ànábì sí lábala. wọ́n ní àyà yìí olótọ́dẹ̀ràn ẹ̀ fún wa láti mọ̀ wípé dájúdájú ni ká kọ́ ti rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀ níbi iṣẹ́ rẹ̀ níbi àwọn ìṣesí ẹ̀ bákan náà lọ́nà wọn bá sọ bí ẹ̀sìn fún wa láti kọ́ sí àwọn sàhábà rẹ̀ àwọn tó ti tẹ́ fún àwọn tó jẹ́ láyé tí wọ́n lo ayé dáa yìí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run eléyìí náà ní sọ́ọ̀tù tàwùbà ayé ọgọ́rùn kan tọ́lọ̀ ti ròyìn àwọn pàtọ́lọ̀ nípa àwọn tàbí tàbí yìí ní àwọn tó jíra àtàwọn tí wọ́n gbà wọn oníjíra lálejò ọlọ́run wá yọ́nú sí àwọn tó bá dé lẹ́yìn wọn tó bá jẹ́ pé wọ́n ti lọ́run ní ìdí wọn ọlọ́run fi òǹdè kan dé wíwà ìjánà sí wọn والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم wà ọlọ́run láwọn ó

kò sí ìsìláàmù lè náà kò láyé ṣùgbọ́n àwọn tá a dé lẹ́yìn wọn tó bá tẹ̀lé wọn níbàámu sí tí wọ́n gbà lọ́wọ́ ànábì ni wọn wàlẹ́bí náà dábàá rọ́wọ́n bìbì ní bákan náà ni alimami aláàmà ibùdó kìí fìrọ ìmọ̀ lọ wọ́n tó sọ lọ́rọ̀ míì wọ́n ní èkétégbé ọmọ ọbẹ fún àwọn tó jẹ́ pé wọ́n wá kórìíra àwọn tọ́lọ̀ ọba ròyìn yìí àbí wọ́n ń bú wọn àbí wọ́n ń bú apá kan nínú wọn pàápàá jùlọ àwọn sàhádà àbọ̀bátò àwọn tí à wọ́n bú wọn wọ́n kórìíra wọn wọ́n sọ̀rọ̀ burúkú sí wọn tí dídòrò láyé báwo ló fi wá jọra wọn jàmáà tó bá jẹ́ pẹ́sì ni mímọ̀ sí sàhábà pẹ̀lú àyàtà àkàyè àti kí n fi dáa lójú àwọn ọ̀rọ̀ fílọ̀ àtọ́kẹ̀lẹ̀ sí àwọn tí wọ́n gbọ́ àbúrò àti ọbí ọlọ́ọ̀tara tí wọ́n gbọ́ ọmọ ọmọkàtọ́ ọbí ọlọ́ọ̀tara. fàáyínà àwọn ọ̀dá ìmìnlẹ̀ ìmáà níbi kùrán ìnígbà tó sáré kùrán dà nígbà tó jẹ́ pé ẹni àwọn tó náà yìí làwọn ń bú àwọn sì ń kórìíra ìjọ náà bá nífẹ̀ẹ́ ẹ wà sáko alukùrán ò sì pé méjì inú gbogbo bírà gbogbo ìtọ̀kalẹ̀ gbogbo tó tọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run èyí tó sẹ́kù bó ti wá òun náà Quran kẹrì ló jẹ́ pé nígbà bá kàjẹ́rẹ̀ sàbọ̀bá Al-Quran ni ẹ̀ẹ́bàánu súra rẹ̀ àtàyà rẹ̀ nínú gbogbo Al-Quran tẹ́gbàgbé lọ́wọ́ ìtọ́nà sọ nípa àwọn mùhàjìrì òní tọ́nà kọ́lọ́ ti dákọ̀ wọn wọ́n sàbí gómìnà ní aláwọ̀lẹ́ òní nínú ìmùhàjìrì ni wọ́n à ń sọ sọ ìkókó kílíà ń sọ sí yóò jábò wọ́n sáwọn ọjọ́ bẹ̀rẹ̀ òkè àmọ́ ó láti lẹ́yìn ìyọnú wọn àwọn tá a wá sọ náà làwọn àwọn tí àwa ń bú àwọn tá a wá wòye náà ni mùsùlùmí láyé lónìí ní kórìíra àti kọ́sẹ̀ fún náà wọn àtòrípa wọn ó ní mùsùlùmí bínú sí lẹ́yìn tó pẹ́rẹ́ ní mùsùlùmí ni o ló bínú sí láti hùwà bíi wọn láti lo ayé bíi wọn láti sin ọlọ́run ọba bí wọn àwọn tó jẹ́ pé àkùbọ̀tán wọn àlìjánà ní lọ́dọ̀ ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba ní lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sì sọ tó fà náà ni pé wọ́n sìn mí mo sì yọ́nú sí bí wọ́n ti fi sìn mí irú àwọn ilé wọn yìí táwọn sí à ń kú iná lẹ́yìn tí èyí sí à náà lòun náà ń kó ìrà sí náà wọn látòrí sí nàtàkárì sallallahu ta'ala alaihi wa sallam contradiction yẹn àwọn kan yẹn takora wọn kọ́nà kó ṣe àlékún àgbọ́yé Islam fún wa bọ́lọ̀ tí wá pa wá láti ẹ̀yìn ọmọ ìyá mi Islam láti kọ́ ṣe ànárì sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n jẹ́ sọ̀hábà bákan náà lọ́nà wọn bá fẹ́ kásà bá bí ìlànà tó bá lòdì sí bí wọ́n ti lọ ayé. tá bá ń gbogbo ẹni ń lo ayé ní sí àwọn ẹni ilana kan ni ẹ ẹ sílànà tó yàtọ̀ sílànà àwọn ẹni eré àlìbàrá áfì mínà ṣíríkì wà lóṣìríkì ẹ má gbé lànà tó bá takùtọ̀ lọ́run lárugẹ tó bá jẹ́ àlẹ́ àáfíà àti àgbà. gbogbo agbára tọ́lọ́run bá fẹ́ nìkọ̀ọ̀kan wa láti fi sẹ́yẹn átàpá sí lànà tó bá lòdì sí tọ́lọ́run wá àti láti ń gbọ́ ikú tó bá là ń gbọ́ ìlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ kò túmọ̀ sí kò ní wá ọ kò túmọ̀ sí kò lòpin wá àti sàǹgbọ́ láyé ìtẹ́nìkọ̀ọ̀kan wa náà kà tó náà rí aláwòkọ́ṣe wọn tí ń dayé rú àbí àwátá ní mùsùlùmí ni wá láwa náà jogún ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kan alátìkọ́kọ́ tó yẹn jùlù náà ibi títẹ́ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó ti fi ti pálapàla mọ́mọ́ bẹ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tó tako àlàáfíà ayé tó sì dínà àlàáfíà tàlìkì àmà yorùbá nàbí sọlọ́mọ́ ọ̀dáàrọ̀ sọ́lá ní israeli nọ́fíkà ọ̀dọ̀ ara rẹ̀ ní pọ́ọ̀tì bẹ̀rẹ̀ ìdí náà fi léyìn ara wa létí mi bẹ̀rẹ̀ látòrí tèmi náà ọ̀dọ̀ ara wa láti bẹ̀rẹ̀ kí lè rí kí lè rí tá a jogún tí ò bá gbọ́ lọ́hùn nínú àwọn tó bímọ ẹni tó bí òbí òun náà kò sí lọ́wọ́ àtijọ́ ńláyé ni kò lè sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ọlọ́run kò lè hùwà kó hùwà tó jẹ́ tọlọ́run àbí tó bá tọlọ́run torí wọn kọ́ rí òun náà bímọ táwọn ọmọ jogún rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà tí ìdùnnú bá dé tèé tọlọ́run ní pé torí kò mọ́ ọlọ́run wọn sí ọlọ́run bá fún yín tí ìbànújẹ́ bá ti gbègbè tọ́lọ́ ní ti wá àtọ́ kò lè aburú àwọn ọmọ ìjogún tó pọ̀ lọ́dọ̀ àwọn òbí tó jẹ́ wílé àbúkátà ọlọ́run wa mọ̀ a ń láti wà tó bá jẹ́ pé ó kọjú ìlànà tọ́lọ́run àyàfi tó bá jẹ́ pé àbá mọ ìlànà tọ́lọ́run kò sí tó níbi nígbàtàyé ò sí ìlú jára wọn báyìí èèyàn lè sọ bọ́wọ̀n wọn bọ́tọ̀ lọ́n wọ́n fẹsẹ̀ rìn láti fílẹ̀jì wọ́n wá sí Mọ̀dínà wọ́n wá bá ànàjì sọlọ́lọ́ ọ̀tàlá alẹ́ wàsálà wọ́n fẹ́rẹ̀ ń pa rẹ̀ kò sí kọ́ọ̀lù kò sí communication ju pé kí wọ́n rí ẹni tó ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ lójúkorojú báyìí lọ bó ti òkìbí tó bá wà jìnà tó káwọn á sọ ayé tó jẹ́ pé ibi táyé parí sí lónìí bí ìgbà tá a wà níbi tá wà yìí ni communication débi wípé ẹni tó wà ní parí ayé à ń fojú rí níbi tá a wà yìí à ń gbọ́rọ̀ ẹ̀ níbi tá a wà yìí ní yára yára síra wọn bó láti wá sọ pé àmọ́ ìlú jẹ́ lánà lọ́nà ọlọ́ọ̀bá wá sọ fún wa wípé àwòkọ́ kẹrẹrẹ ó ń bẹ lára náà bíbọ̀rọ̀ yìí alẹ́ ìsàlám àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú ànábì Ibrahim bàbá ànábì wa nìyẹn sallallahu ta'ala alaihi wa sallam nígbà táwọn sọ fún àwọn ìran tí wọn ìkọlù nìkan omi yìí àtàwọn tí wọ́n jọ jẹ́ èèyàn ara nínú ìlú pé ayọ́wọ́lọ́rọ̀ mi wà mí má ta àbòrò náà ní lónìí là àti ìnàlà tẹ́ǹdà àjọsìn kí ò gbọ́dọ̀ lọ. bí wọ́n ti ń pè yẹn ó kó gbogbo wà pálapàla sínú gbogbo wà pálapàla báwọn yẹn bá ń wù láyé ńgbà náà tí ò bá tọ́ lọ́ọ̀ mi ìlànà ẹni ọlọ́run bá kọ̀ jù fún wọn. ìwà pálapàla lórí kátàkárà ọkọ̀ ìwà pálapàla lórí ẹ̀kọ́ ó pọ̀ ẹ̀kọ́ kéwì àbẹ́kọ̀ òwe ìwà pọ̀ ibi iṣẹ́ tọ́mọ èèyàn ṣe ìwà pálapàla pọ̀ mbẹ̀ tàbá ayà ìdáadáa wà ní má dàbòrò náà nìlú bá a yọwọ́ lọ́rọ̀ náà láyọwọ́ sí láyọwọ́ kúrò àbíkùn وبدأ بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده bíkú ìra ó ti tẹ́lẹ̀ nù títí tẹ́lẹ̀ ìgbọ́ ọlọ́pàá nìkan bọ́ dáàbì náà ti fi lélẹ̀ kí ló fà tó jẹ́ pé ẹni irin ní darapọ̀ máwọn ẹni ibi láwùjọ yìí táwọn ẹni ibi ò ẹni ibi ò máa ń pọ̀sí àwọn ẹni irin ayéwá nígbà lé ìlànà jẹ́ bí nítorí atún kí ló fà tó jẹ́ pé akúrin ní ń kó di ẹ̀kọ́ lórí pípé tó lórí pípé sákúrò ráwò kọ́ sí ilé alátara lórí pípé òṣèlú kan sọ bẹ́ẹ̀ adéwálé bàlẹ̀ ìlànà ìjẹ́lẹ̀ ìdísẹ̀rí àtúntẹ́ni ibú ó bá tẹni eré jẹ́ lọ́wọ́ pọ̀jù kalẹ̀ jámọ́rí ìwùdọ̀ òfin rọ̀ máa nípa yòókó máa dú ọwọ́ àti ìwé ògbóná kan tó gbóná tó fi pọ́n rò dáadáa tẹ́wàá kìbọnú eérú tó bá tó bí ìtẹ́jú mẹ́lò kan lẹ́bà bá òun náà tó tó náà dìde eru padà ó ní kìí ṣe pé eru ní ó máa wá jò ìwọ́n máa gbogbo yẹn náà ló di eru padà ní bákan ó ní ọlọ́ọ̀bá wa ó ṣe ní ẹ̀sìn kápọ́ ṣe àlílù rẹ̀ méjèèjì Ibrahim alayhi salam àti Muhammad sallallahu alayhi wa sallam níbi ìjọsìn fọlọ́n wà dárkì ìdáyà tí wọ́n ti wà kápá nǹkan ní ìgbéyà tó sí ìjọsìn fọlọ́n wa. bákan náà níbi títà tàbí gbogbo táwọn olùkọ́tọ̀ náà ní ẹ bá ń bẹ́rù làbúrú àbíjọ́ wò ní wa. àti ṣe tí ò bá tọ́ náà eléyìí ni ọlọ́run bá pè ní hanabiya ó ló jẹ́ ẹ̀sìn islam tó pè ní millat ibrahim ẹ̀sìn bàbá ńlá ayé ànábì ibrahim ànábì ibrahim sàgbáyé pè ní bàbá ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ náà gangan lọ́nà wájú ẹ̀mú wa yìí òun ìdúnmí ẹ̀sìn ọlọ́run ìmú ọlọ́run ní ààtò àtẹnìkan tí ò lórogún tí ò lẹ́jẹ̀rà tá a máa ké tó ti jẹ́ pé ànábì Ibrahim alayhi salam ó náà já ànábì rẹ̀ ó sì jẹ́rù rẹ̀ ó sì tẹ̀lé lànà ọlọ́run bá sápò ọlọ́run ní kó máa ọ̀háínà ilẹ̀ àwọn aráńtẹ́ ìyẹn náà sí wọ náà ìyẹn ànábì Muhammad sallallahu alayhi wa sallam àníbàbí millata tẹ̀lé ìlànà ti ànábì Ibrahim Hanifa, tó jẹ́ kóhun ló tọ́ òní òdíwọ́gun ọ̀gbọ̀n kankan bẹ̀ hànífà tó jẹ́ kóhun gẹ́gẹ́ lẹ́sìn báná ní ìbẹ̀rẹ̀ ayé ìlú ọ̀bá ń júwe pánlẹ̀kùn Muhammad sallallahu alaihi wa sallam wà máa káànà mí náà lóṣù yìí Ibrahim lè tẹ́lẹ̀ bọ̀ àní ìsìlámù ìsìlámù táwọn yẹn sábà ta ní Ibrahim ní bàbá ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ lọ́lọ́ba júwe Ọmụ mú ọlọ́ọ̀bá ní àdúrú eléyìí nípìnlẹ̀ kíkọ́ṣe táǹkọ yí pé kákọ́ṣe àwọn ẹni rí nínú kọ́ṣe àwọn ẹni rí òun ni ọmọ kí wọ́n kọ́ṣe bàbá rí kí wọ́n sì pa bàbá bí bí wọ́n pàtì gẹ́gẹ́ bọ́lá àwọn bẹ́ẹ̀ náà làwọn ọmọ tọ́lọ́wọ́n bá pa wọ́n ló pa ẹnìkọ̀ọ̀kan wọn láti kákọ́sí àwọn bàbá rẹ̀ ìbá tó jẹ́ pé wọ́n bí wa àbáwọn bàbá rẹ̀ tó wà láwùjọ tí kìí tó bára wọn láti jáde ní òdì kejì kásìrì ẹ̀bá fún ìlànà àwọn bàbá ibi tí wọ́n bí wa àbáwọn bàbá ibi tí wọ́n wà nípò bàbá ń bá tara wọn jáde àti bí ẹ bá sọ pé kò sí wọn láwùjọ bàbá ńlá rọ́pìnì àwọn èèyàn rí fẹ́ náà àwọn tó bí wa àwọn ẹni tí ti lẹ́nu wọn ọlọ́lọ́mọ ti tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá nílọ àwọn ẹni bí sílànà ọlọ́run àwọn ẹni bí sílànà káyọ́ lẹ́gbọ̀ọ́ àwọn ẹni ibi sílànà ẹ̀sìn ọlọ́run wọ́n ìṣòro sílọ̀ àwọn ẹni ibi sílànà bálà àti àwọn ìjọba lórí ilẹ̀ ayé alábàdó ló wá ń pariwo yìí òjò ìyàwó lẹ́tí ìrí tó sọ̀kalẹ̀ láti fẹ́ràn nígbẹ̀ ìtẹ́lẹ̀ ìrú ìyàwó lẹ́tí ìrí tí ń kun jáde láti inú ilẹ̀ ní ìsìnkán pariwo pé ìdínà ń bẹ ìdínà ń bẹ àwọn àkáǹtì lo ayé ìtọ́lọ́run òjò ìyà látòkè

Ṣébí ń bẹ́ àwọn bàbá bì kan tó jẹ́ olùkọ́tọ̀ náà àti olùkọ́ olùkórìíra àlàáfíà ọmọ làkejì. Ṣé bí òórùn àdánwò wọn láti ń gbọ́ yìí? Òjò rọ̀ lásìkò tí ẹ kó rọ̀. Ọlọ́run ẹja kéèkèé ó rọ̀ débi wípé ìgbà tó kápùtọ̀ ọ̀gẹ̀rẹ̀tẹ̀ ó tún dé náà ni kí kankan dàrú kò tẹ́ ìlú sí fẹ́nu ọlọ́ tó wáyé pé ìtàn bá fẹ́ra ní ìsinmi pé sàn pé January twenty thirty láwà yìí sàn pé láti January thirty tó lọ lọ́hùn sàn bá àrójò bá ti wà náà láwà àbí ìlú bàbá dáwọ́ fi gé ni ìkankan náà sì tẹ̀lẹ̀ tàbí àárí ẹ̀rùn inú tó lẹ koko tó bá ìkankan náà sì tẹ̀lẹ̀

ọlọ́run ọmọ ìta ọ̀nà tó ti bọ́ sábẹ́ pẹ̀ látara fìtínà yìí látara iṣẹ́ ẹbí àwọn bàbá bí àtàwọn ọ̀yá ibi tí wọ́n jẹ́ ní ọ̀nà nípa àlàáfíà ayé ìtẹ́ ọ̀fà tí wọ́n dánwò ó ti fa kọ́pọ̀lọpọ̀ wọn abẹ lábẹ́ pẹ̀ àwa tó wọ́n á fẹ́ kù à ń gbẹ wa sákèjì kó tó ń gbà táwa náà lọ ó fẹ́ ìyá táwa náà bọ̀ sábẹ́ pẹ̀ eléyìn òsẹ̀ ní àbúsẹ̀ nídìí kí mọ kó ti àyà ní kò nídìí kí ìfẹ̀ kó ti àyà bó ti kó ń bẹ náà kò nídìí ọgbà táàrin mọ́wọ́ àkójú ara wá rí àìmọ́yà wá láti sin ọmọ aya

wọ́n ní ká sálámà sáwọn tó ń bẹ lórí tẹ́ ká ṣàdúrà fún wọn àwọn àsọ níbi àdúrà yẹn pé wà iná ìṣẹ́ aláwọ̀dínkún làkíkú àwọn náà dé tán ń bá àdé tán lóòtọ́ àdúrà tánà kí ní àmọ́ ṣe mú tàbá sálámà sáwọn ọmọ ìyàwó lórí tẹ́ nígbà tàbá lọ́dẹ̀ pé a ń tún sáláfù náà èyí ẹ̀kàn sáájú ni o wà iná ìṣẹ́ aláwọ̀dínkún làkíkú tọ́ àwọn náà dé tán o ọlọ́run kó sàforíjì fún èèyàn làwa náà ṣé èrò ní báyàn gbọ́ngbọ̀n tó jẹ́ pẹ́ lómi òtẹ̀dẹ̀ gbọ́ pé èèyàn kú ládùúgbò yóò sá lọ ni níwọ̀n lọ orí tẹ́lọ tẹ́rú àdúrà wọn tàbí òwò sí mọ́ ẹnìkan ó kí ó dáadáa wà àbá ní tara ó mọ́ sí ẹ̀fà kódà kò lè wẹ̀kú ọ̀n láìlà àfi kò lè tó kò bá kú nígbàtà tó wá gbọ́ pé nìkan dákẹ́ báyìí bá dà lè dá ìlú tó wọlé torí kìí fẹ́ bojú kò ní lójoojú gbogbo wa ìbárapátá ẹsẹ̀ jáde lọ orí tẹ́ wò bóyá àtẹ̀ ìsàdẹ̀wò orí tẹ́ kákan wo pé alẹ́nu jò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí sìnkú bí síbí ti fún tó báyìí kí wá ló tẹ́ àwa àwọn akẹ́kù tán dípò ká sí lọ́run tó wá wà lórí pé àádàrú ni kí là ń dàrú kí là fẹ́ bàjẹ́ táwọn èèyàn lẹ́yìn wa jẹ́ aláríyàn pé ni àátò ni àábì pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ ni ẹ̀ jẹ́ aláríyàn bẹ́ẹ̀ gbogbo pátápátá tó bá dogun ta ló lè fọwọ́ pé àbọ̀wọ̀n ní ba lọ kò lè sí ẹnìkan ní mo ti ibẹ̀ mo ti bẹ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rú ń bá balógun wàláì làbí tó bá dogun wàláì kò tẹ́ tó lè fọwọ́ sí àbọ̀wọ̀n ní ba lọ kò tẹ́ tó kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà pé tókun bá rọlẹ̀ tán òun fi àlàáfíà gbé ayé wọ́n jagun láwọn ti kan gbà tókun dúró in tí ìdínà tí ogun ti dálẹ̀ kò sí àlàáfíà mọ́ ikú ikú nìkan tí yóò wà lábẹ́ ìpẹ̀lẹ̀ kan ló lè má làáfíà wà níbò míì ni wọ́n ti jagun títí dòní àwọn máa ń tá a fẹ́ nǹkan rú sí àmọ́ntá afẹ́ bà nǹkan jẹ́ sí àmọ́ntá afẹ́ báyàn sí bí kí bá ṣe ráìsì àtàmàlà àtẹran àtẹja àtàsọ tààfẹ́ wọ̀ kéèsè torí tọ́lọ́wọ́ gbogbo kò táwọn èèyàn lé gbogbo àwọn olóṣèlú pátápátá torí tọ́lọ́wọ́ bàbá o ìwà lè sọ pé àrẹ rẹ̀ nìkan ọ̀nà ọgọ́rùn-ún àbẹ́yàn méjì gbogbo pósà ń wò yẹn

lẹ́yìn wá àgbà náà owó tó ń pọ̀ sí owó tó ń tún sí resources tó ń ga sí ẹ̀tún rẹ́po nípò bí tí ò sépo tẹ́lẹ̀ ìgbà tí ò sépo lórílẹ̀-èdè tẹ́lẹ̀ gangan olówó ni wá lórílẹ̀-èdè yìí ìgbà tí ò sépo lèyàn gíráduétì náà sọ pé gba káà gba ilé kò sí ìgbàtà tí jẹ́ tó fún bọ̀ǹgbà náà tó kọjá dọ́bù tó kọjá ìgbà tí ò tẹ́pọ là ń gbé káà fún yẹn bàtẹ́pọ wá dé tí ń fún tó di omi lẹ́gbẹ́ ìgbà náà ló ti wá pọ̀ kí n táà sì ní sowó ńgbà náà ò tán síbẹ̀síbẹ̀ ọmọ ọmọ nàìjíríà fi tó lórí táwọn ó dàrú àwọn ó bàjẹ́ ni àwa gbé ẹ̀yà kárí ẹ̀sìn àwọn olóṣèlú wa ní wọ́n ní eh, ìmọ̀júmọ́fẹ́pẹ̀ wọ́n ní ìlànà kan tí wọ́n sì ti gẹ́ẹ̀tọ̀ mi ìyẹ̀sán pátápátá ìlànà ìlànà náà jẹ́ńlò náà ní páńpẹ́ òsì tí kan náà àwọn olùmọ̀ wá pẹ̀ ní artificial poverty mo yẹ̀ tẹ̀ bìlíìfù ẹ̀ ni tí wọ́n máa ń máa máa torí pé tá bá gbádùn àníri wọn lò tí wọ́n bá yó tẹ́rì nǹkan rẹ̀ jókòó sí àníri wọn lò ẹjẹ́ àjẹ́ òsìsí wọn èèyàn ń gba fáàkọ̀ọ́rẹ́ náírà ẹyọ ọ̀kan ó sì bẹ̀rẹ̀ ìdínà bí ìgbà tí wọ́n kó ní 500,000 ó jà kó ti 500,000 wọ́n kó lé ọlọ́wọ́ tó yẹ kó kówó ń kalẹ̀ kọ́ wá lọ síbi ìdínà kan tó ti gbẹ̀mí ààrẹ àbí tó ti gbẹ̀mí ẹlòmí ọ̀kan rú ẹ̀ ni mo sọ níjẹ̀jọ tó ń gbà tó wọ́nrá 50,000 rárá sáàrin àwọn èèyàn wá ní ààrẹ tí ilé ìbìdí ìbàdí àbíkẹ́ bá la ìfún ẹni yẹn tí ẹ̀bá bọ́wọ́ bẹ̀kẹ́ tẹ̀wá sílẹ̀ tí bẹ́ bá là fún ẹ̀tẹ́sẹ̀ ìbọwọ́ bẹ̀ yóò máa wá lọlé

oríṣi àwọn tó gbówó sì tún dààmú bọ́dún mẹ́rin ní àbọ̀dún mẹ́jọ tó wá tó wá dìgbà míì irú nǹkan náà ló tún rí dà rẹ̀ kò wá sí lànà kò sí ìgbà bóyá àwọn àmà bóyá torí ẹ̀ náà lọ́mọ Nàìjíríà rò fún náà sọ pé àwọn ìjà fún òun kò ní dá fóun para àwọn ìjọba náà bá sọ fóun kú lóṣù òun ó ti ṣe gbọ́ bí ẹgbà tó ti wá délé nǹkan náà àwọn lè ní pọ́ǹtì ẹlòmíì máa ń fẹ́ parẹ́ ẹlòmíì ma ń fẹ́ kú tẹ́lẹ̀ tí ó jẹ́ pẹ̀lẹ́ wọ́n sọ kódà ń àwọn tí ń abẹ́ tí ń gbọ̀kadà abẹ́ tí ń gun kẹ̀kẹ́ lẹ́bàárí tẹ́lòmíì gun kọjá kódà bá kú sojú ní ti lọ ayé wá sí nǹkan àmú nǹkan tí a ti tó ẹgbẹ́ nǹkan tààrí sọ pé ọmọ orí yá tàbí ọmọ orí wú ní nǹkan dáadáa láwùjọ kí ló fà á àwọn ẹni rẹ̀ ò dá láwùjọ ta lè kọ́ sí anábì Yusuf alayhi salam ó ní tàrátùmí látàkọ́ mi ńlá yu'minuna billah mo ti fi ìlànà àwọn èèyàn tí ò ní sí lọ́hùn kalẹ̀ tó o sì gbọ́ ọjọ́ ìgbéga lùkì àmọ̀ gbọ́ wàtàbá tó mi lẹ́ta àbá yín mo sì tẹ̀lé bí ọ̀nà àwọn bàbá mi torí pé bàbá rẹ̀ ló bí anábì ọlọ́run bàbá tẹ̀ náà anábì ọlọ́run ló sọ pé wàtàbá tó mi lẹ́ta àbá yín ojú ọ̀nà àwọn bàbá mi ló fẹ́ wí àwọn anábì ọlọ́run tó jẹ́ bàbá fún àwọn tó jẹ́ bàbá fún tán ṣáájú rẹ̀ anábì ọlọ́run ni wọ́n ọwá ní nínú ànẹ́kọ́ní Ibrahim wà Ishaq wà Yaqub gbogbo àwọn tá a dábàá wọn lẹ́nu ọ̀nà àwọn tó pé bàbá rẹ̀ ó ní mo ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ọlọ́run bá tó wá sọ báyìí iná ìlú tó sọ

aláìlérònú aláìpé orílẹ̀ bàbá tó bí wọn ni sóràtù bàkọ́rà ní àyà 170 ẹni tí bàbá rẹ̀ bá bí kó dúpẹ́ bàbá rẹ̀ tí ń fi ọlọ́run tó sì jókòó jẹ́ gbóhùn ní dayérú ọ̀nà méjì tàbímọ̀ bàbá rẹ̀ nù tàbáyọ̀ gẹ́gẹ́ bí anabi Ibrahim alayhisalam nígbàtà anabi Yusuf sọ̀rọ̀ lẹ́sìn ó dá àwọn bàbá òun òun tẹ̀lé lánàá wọn ó dá pa anabi Ibrahim anabi Ibrahim tawawi alayhisalam bàbá tẹ̀ kí sẹ́ni ọlọ́run anabi Ibrahim fẹ́ bàbá tànàbí Ibrahim kì í sẹ́ni ọlọ́run azarọ̀ ọlọ́run sọ̀rọ̀ òun sọ òun gan nígbàtá náà dìrọ̀ yìí tí wà sí mọ́lẹ̀ ẹlọ́wọ́ 19 Mariam aya 40 41 42 43 44 45 46 Mariam gbàtí wà sí ànábì wọ́n inú tó ẹ̀yìn lè sọ kókà àbá rẹ̀ la tí wà sí nílá nígbàtí òsìsàn ọmọ kan

gbà tó sì bẹ́ẹ̀ lulẹ̀ fọwọ́ bẹ̀ ọlọ́run ti tọ́ pẹ̀ yé bẹ́ẹ̀ sáwọ́dà ayé àwọn bó ti fẹ́ máa bàbá rẹ̀ ò sí máa torí pé kò ó kọ̀tọ̀ náà ń jálẹ̀ bó ti kó láyé ni bàtà ni wọ́n máa wá tọrọ fún tí ó máa lọ́hùn ọlọ́run ọ wá ń sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wa wípé bí mo ti ṣe fánàbí Ibrahim tó bàbá bẹ́ẹ̀ náà ló jẹ́ fún àti gbogbo ẹni tó bá sì ní tó jẹ́ mùsùlùmí òdodo láti sọ pé kí n sàánú ẹni tó kọ tèmi jáde tó fi kó láyé ìyẹn bẹnu tó àkẹsàn ayé wa tàbí wọn pọ̀ sí nígbà tó ń bẹ láyé láàmọ̀ tí wà sí fún wọn láàmọ̀ fún wọn ní dáadáa àmọ̀ fún wọn lóúnjẹ àmọ̀ yọ̀mọ̀ wọn àmọ̀ ìwọ̀n sáké tẹ́ bá bẹ́ẹ̀ lọ àlìkí ááyà ilẹ̀ nìkan tó pẹ̀rẹ̀ láàfáà ló takò oníwá ní kọmọ tọrọ fún ìyá rẹ̀ torí pé kò sí lọ́n kó láyé onírú ọmọ kọ́ máa wo ni wọ́n fẹ́ yà ẹwọ́ tá a sọ sọ́nà ìdí tó kílíà ẹwù tó ó lọ́wọ́ máa tọrọ fún ni pé kọ́ lọ́wọ́ kò rí kó máa tọrọ fún bàbá rẹ̀ tó jẹ́ pé ọlọ́mọ ìlú olùkó láyé kò forí kalẹ̀ kan lọ́wọ́ bá rẹ̀ oníbọ́lọ́mọ afẹ́kọ́ gbà kó bá lẹ́nu tẹ̀ ní o bó bá fẹ́ kó gbàdúrà rẹ̀ bó bá sí ìwà sílẹ̀ kó gbà ìwọ́n mọ̀ tọrọ fún tẹ̀ àgbọ́yé ìtọ́lọ́wọ́ bàtà à ń jíwè ọlọ́run á sì ju olùjọ́ ti sọ̀rọ̀ náà ọ̀jọ̀gbọ́n kan wá sọ pé ìdàkárẹ̀ rọ́bù lùfẹ́ ti bì dúbì mọ́ làá tó bá jẹ́ pàmọ̀ tàbí kó kọ́ sí rere láyé ó tún wọ́n rí bá lélé tó gbé gángan tó ti sọ̀kọ̀ngọ́ sí i tó ti bẹ̀rẹ̀ sí lùlù onípa sí mọ́tò alìmẹ́sì kó ló mọ̀rọ̀ tútù ìyàwó rẹ̀ ó fà tọ́jú ní sẹ́yìn àti káwọn ọmọ náà gbàjó nígbà tó jẹ́ pé dájú nínú gbọ̀ngàn ìyẹn ni pé ewu tí bàbá bá pọn ní sèrè àwọn àwọn tí gbogbo wọn ò tẹ̀lé àwọn tó tẹ̀lé aya ọmọ wọn tẹ̀lé tó ná àwọn èèyàn nìyẹn wọn ní ti bàbá tí bàbá fẹ́ nù ẹgbọ̀n pé nípa àtàyé tí wọn bá ti fẹ́ tí bàbá fẹ́ tí ẹ bá ti bàbá tó ti di dọ́gbú tó ti di bèbí kó dàbí òfẹ́tọ̀ lọ́run tó ẹ́ pé ìlànà tẹ̀bìrí náà bàbá fẹ́fẹ́ tí wọ́n bàbá fẹ́ ilé ìrìn sọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ bẹ́ẹ̀ ti ló ṣàpèjúwe bẹ́ẹ̀ tá a bá fi kálà sí ìjọba náà ilé tá a ti jáde wá sí pàtàkì bí ẹ bá wá dé tàbí ẹgbẹ́ gbòòrò tí wọ́n fòlé tí wọ́n fẹ́ rókò èèyàn lọ rẹpẹtẹ lórí títì báyìí ẹ̀ẹ́rì pé kèé ti pẹ́mọ̀ ní ìjàmbá ti sọ kalẹ̀ ẹni báwọn kan tó jáde láti inú ilé kan wọ́n dára yẹn wọ́n sponsor àwọn èèyàn wọ́n ra orí ìgbà latest ìmọ̀ wọ́n ra báwọn èèyàn léèsì tẹ́ sponsor wọn pé táwọn pààyàn kiri wọ́n láì kò fojú pamọ́ kí ṣe tó fojú pamọ́ tó bá ti máa tọ́tọ́ lọ́nà dáàmà tàbí àdíbi dáàbì kò láyé ibi tọ́lọ̀ bá lẹ́gbẹ̀ẹ́ mọ́ pàlọ̀ àrùkámọ́ náà ló gbàdọ̀ wàláìlà jàbùjàbù general Ọbásanjọ́ àgbékò lógun rí ni síbò bá ní àtàwọn general general bẹ́ẹ̀ kò tó á jẹ́ pé ìbọn ló gbà tó ní nígbà kó láyé káàkiri àgbà tó wà ní lójá náà ló kó láyé àtàwọn náà ẹni káwọn ti tẹ́ kọjá ń kò mọ́ sáńpẹ̀ ń kiri ológun òdìní òdìní òdìní ikú wọn ẹnìkan sì máa ní lọ sí òdìní wọn ẹlọ́ ló ma bí tẹ́nìkọ̀ kan wọ́n gbà kó láyé falimọ́ọ̀dù wà hírù ikú kan náà sì ni ṣùgbọ́n yẹ ká sọ́tọ̀ lọ́run ó sì yẹ ká gbọ́ ó sì yẹ ká ṣe é torí pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò ṣẹ́kù láyé gbàtà àbàsí mọ́ dandan ni báwo ni sí mọ́ gbàtà ṣùgbọ́n ọ̀rọ̀ ń sẹ́kù ẹ lọ bèèrè ẹ lọ bèèrè táyà ọkọ̀ mi jò lánàá mo wá ń tóbi tí mo wá ibi tó jò sí tí mo ti lọ táyà ibẹ̀ wọ́n sàn lè barista ni lọkùnrin bá tún lọ sí barista Allahu Akbar bẹ́ẹ̀ fẹ́ orin tí barista kọ nígbà tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin ẹ bá láyé lónìí barista ò sì láyé mọ́ sàwọn ọ̀tá ń sọ yóò ní tàn

láàrin wa àlámákánà àwádà wúwà búrú lórí tí bàbá tó bí wọn gán bá sábà àbẹ́jọ́lọ̀ bá sàárú lẹ́yìn ọ̀rẹ́ yìí ilé tí yẹn bá ti jáde ó ń lápalára àwọn ẹ̀dá ọlọ́run bá wá ṣe léèwọ̀ fún wa ibi ká kọ́ sí àwọn tí wọ́n bí wa tó bá jẹ́ pẹ́ni ọlọ́run ni náà ọlọ́run tún sọ fún ẹni sọ́bù lùmọ́ọ̀nù àyà kẹẹ̀ẹ́dógún orí táwọn òbí rẹ̀ bá jẹun pàtí kó sọ ọdẹ lẹ́bọ kó o pẹ̀lú mí pọ̀ mọ́ mi láti sìn mí mọ́mọ́ tẹ̀lé wọn ṣùgbọ́n máa fi dára sáwọn òbí rẹ̀ láyé o wà tẹ̀lé tẹ̀lé ìlànà àná àbáyé láyé ojú ọ̀nà tó bá yẹ pé ní ọlọ́run ni wọ́n ní kọ́ tẹ̀lé o ojú ọ̀nà ìrẹ́ni ọlọ́run ló fi lè má làkẹ́ àwa. bákan náà ẹ̀yin bàbá bàbá ẹ jẹ́ àwòkọ́ṣe rere o bàbá bàbá ẹ jẹ́ àwòkọ́ṣe rere fáwọn ọmọ o tọ́lọ́ sọ pé ẹ̀yin múmi ní òdodo kúwà kúsàkù ẹgbẹ́ àbùkù ara yín àtàwọn ẹbí yín ọmọ yín àtàyà yín kúrò níbi ìyà náà ọlọ́run tó jẹ́ páàmà bọ́mí èèyàn kó náà yẹn àtòkúta àwọn òkè ńláńlá ẹ má sì jẹ́ nìkan nínú àwọn tọ́lọ́ bá sọ àtòjú ọ̀nà àwọn tsc lọ́nà ẹ̀rù tí yẹ́ sí gbogbo wọn náà papọ̀ máa torí ara sẹ́kàn náà ni lókùnjẹ́ tó tíyàn bá ṣiṣẹ́ rí láyé tó tún júwe ara fáwọn èèyàn ó máa ń ní commission nínú iṣẹ́ rí táwọn èèyàn ń ṣe bí Islam bí ká fi dáadáa kalẹ̀ ó máa commission nígbà tí Yorùbá sí láyé mọ́ tí ó máa jẹ́ tó kú náà èdè tọ́lákọ̀ járí àtúnmọ̀ ẹlòmíì máa ṣàṣìṣe àkọ́kọ́ ni pé níbi ẹ̀sìn ọlọ́run tàbí ìjẹ̀lẹ̀ àlàáfíà gbà wọlé kámọ̀ ọjọ́ náà kámọ̀ tí wákàtí márùn-ún kó pé àyà ọmọ ibẹ̀ nira ẹlòmíì pọ̀ sí ibẹ̀ ni ti máa ń ní ẹlòmíì là ẹ̀jẹ̀ kásàkiri kásàkiri sí àárín yẹn náà wọ́n sọ débi wípé

òun wá bẹ́ẹ̀ torí ní wákàtí kan ṣòfò lọ́n wá jókòó sí mọ́sálásí yóò wá jókòó bẹ́ẹ̀ díẹ̀ tó fẹ́ sí lọ́hùn àmọ́ kò kéèké tẹni ọlọ́run ní ààyè ibi tó yẹ ká tọ́jú lọ nínú ẹ̀dẹ̀ ọmọ ẹ̀họ́ a máa pẹ́ débẹ̀ ní ó ti kọ́ ní ó ti kó bẹ̀ kan yìí àyù ní ó kọ́kọ́ kó ní ó pẹ́ débẹ̀ ní ó kọ́kọ́ ní mọ́sálásí ọlọ́run ẹwọ sọ̀rọ̀ àtúrù jùmọ̀ ìgbà tí mẹ́mọ́ bá sọ pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatu lákọ̀ọ́kọ́ pé kúrú àfẹ́ bẹ̀rẹ̀ ó yẹ kí mọ́sálásí àti ta ìsìnkú lọ́jọ́ jùmọ̀ lásìkò yẹn ó yẹ káwọn kan máa ráyè máa tòsí mọ́sálásí kódà àwọn ẹlòmíì wọ́n yẹ ojú kan mọ́ọ̀sì bí wọ́n ti kírun wàláhì láàrin èyí ó ti tò ọ̀nà ó ti jì ìwọ̀gbọ̀n ní rí mọ́ọ̀kì bèèrè tàbí kó tẹ̀wà rí mọ́ ṣùgbọ́n níbi nígbàtà bá sọ pé káfẹ́ ìfọ́mọ̀ gbẹ̀rẹ̀ làwọn èèyàn tó yà ní yíò bá ti pé àwọn aládùúgbò ti sáré lọ́pọ̀ ìtòtórí ìdí ilé ìfọ́sákòlá ayọ́ làbá wà á sí fún àkùnfàfin bàbá lẹ́ni bàbá lẹ́ni kọ̀ọ̀kan wa náà jẹ́ lónìí àdílọ́la ìyá lẹ́ni kọ̀ọ̀kan wa náà jẹ́ lónìí àdílọ́la abiola ọba subhanahu wa ta'ala kó léwa kú ní bọ̀kànbalẹ̀ ní tí ó bì là ń sọ yẹn ìbẹ̀rẹ̀ ọlọ́run ní ó ẹ̀sìn ọlọ́run ní ó káwà gangan kọ́kọ́ fi ra sákèsì onye ọ̀pọ̀ ọlọ́run ọlọ́run ẹ má darí ṣètò ẹ má darí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọba ibi tọ́rọ̀ wọ́n ti lé ojútùú tí ó fi ní rọrùn àtìdẹ̀kùn ibẹ̀ ni kí ọlọ́run gbé kà tí ẹ bá sọ pé èèyàn kan ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ àtìdẹ̀ ńlá ni tí ẹ bá sọ pálọ̀ ẹni gíga ni abẹ́ni kúkúrú ni àbí yorùbá ni aráúsá ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ni akálàṣe àmàmà báwọn yẹn wúwà ó di ẹ̀yọ khalifa àwọn mẹ́fà ló nominate láàrin àwọn mẹ́fà ẹ̀yẹ lórí àwọn mẹ́ta yọ wọ́n yọra wọn fúnra wọn wọ́n ní àgbàtí lágbájá ń bẹ èmi ò lè gbọ́dọ̀ tó bẹ̀ gbàtí lágbájá ń bẹ èmi gbọ́dọ̀ tó bẹ̀ ó kẹ́yẹ mẹ́ta náà mẹ́ta ẹnìkan tó yọ rẹ̀ náà méjì ó méjì ó ku ọmọ àti ibẹ̀ ni eh, Abdurrahman ibn Auf kọ́dí aláwọ̀tara ní majmahin tòun tẹ̀ wọ́n tọ́ àwọn èèyàn kiri tọ́ ìsìnmọ́nà makon ló kún báyìí àti alẹ́ wọn àdìsọ́ọ̀lẹ̀ bóòlù káti tí ó bóòlù káti tí ó ọ àwọn ọ̀rọ̀ tó sàjọ ni wọ́n ti wá nọ́bílẹ́tì ìsìnmọ́nà makon kò bá burú bẹ ẹni ọlọ́run ọmọ àlùjẹ́ náà sì làwọn méjèèjì tó sẹ́kù náà gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀fà náà ọmọ àlùjẹ́ náà ni wọ́n tánà ti sọ kó tó kó láyé ẹni rẹ̀ gbogbo wọn kò tẹ́yìn tí wọ́n yẹ̀ tí wọ́n yàn ṣùgbọ́n àdún wọn wò pé alágbájá dáa jù mí lọ lágbájá dáa jù mí lọ lágbájá yìí kò lè máa bẹ láyé kéèyàn ó tẹ́rí gbarú ẹ̀ èmi dó sẹ́gbẹ́ kan náà in ló jẹ́ pé inú ni a máa sọ pé alágbájá dáa ó lógbà ayé báyìí ó báyìí ó lógbà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ètò àlàáfíà wa ìgbà ìbádùn wa ìrọ̀rùn wa ìdẹ̀kùn wa láyàtàlùfíà wa àdáàmà wa ẹ̀já kọlọ náà máa lọ́wọ́ اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم ول امورنا خيارنا ولا تولي امورنا شرارنا بعزتك يا عزيز وبجبروتك يا جبار انك على كل شيء قدير اللهم اغفر لنا ذنوبنا